lẹ́yìn. àdúpẹ́ òye bàbá lẹ́kùn. àdúpẹ́ òye bàbá lẹ́kùn. àdúpẹ́ òye bàbá lẹ́kùn. aládùn. adúpẹ́ oore bàbá lẹ́kù. kéwu àkàndé sáré lónìí adúpẹ́ oore bàbá lẹ́kù. kéwu àkàngbé rasidi. rasidi adúpẹ́ oore bàbá. ràúfù àdùgbẹ́ òye bàbá lẹ́gùn. kéwò tùbú súlẹ̀ máa. dúpẹ́ oyè bàbá lé wo. oníṣọ́lá ṣéwú làbí mo wá dúpẹ́ oyè bàbá lé wo. oníṣọ́lá àmàdù làbí mo wá dúpẹ́ oyè bàbá. àwọn èèyàn rẹ ti gbé kíni ẹgbẹ́ sọ. tó bá sọ̀rọ̀ tó pọ̀ gan ọkọ̀ tó báyìí. kí lè yàn fẹ́ wí. ààrẹ ti sọ fún ọ pé kì í sáwọn nìkan la ní mọ́tò yìí. mọ́tò gbogbo ẹni tó dúró yìí mọ́tò gbogbo tó tó yìí rí mọ́tò àwọn ẹlẹ́hàá ni kì í ṣe mọ́tò kúrọ́ọ̀bù gbogbo èyí tí wọ́n ti fún wa náà tọ́lọ́run là á fi ń ṣe kò sí ìta gbé lọ sí kúrọ́ọ̀bù mẹ́rin kò fẹ́ mọ́tò sílùú tí mọ́tò wò lé àmọ́ kò dé kúrọ́ọ̀bù rí. kò sì délé aṣẹ́wó rí àmọ́ kò sílù tí ò dé rí kò dé kílọ̀bù rí kò sì délé aṣẹ́wó rí níbi dáwà níbi kí ẹ̀fẹ́ ṣe tọ́lọ́hún kò síbi tí mọ́tò wo ò rí ó rìn lóru. sọ́mọ́rú rí abẹ̀rẹ̀ lọ́sàn-án àparí ẹ̀ sóru ó ní òru sásùbà yìí abẹ̀rẹ̀ ẹ̀yìn ní òru àparí rẹ̀ sásùbà. gbogbo òyìn tó máa sọ pé láyé ni mo gbowó wá rìn. sí mẹ́ta. èèyàn méjì ló lọ pẹ́ sí mẹ́ta. Ah. tá a bá fẹ́ sọ ẹni tó lọ pẹ́ gangan ọlọ́run. ọlọ́run náà wá darí wa fẹ́ni tọ́hún ní kò sọ̀rọ̀ fún wa pé ká dúpẹ́ fóun náà. ká dúpẹ́ fóun náà. ká tó wá bóun. ká dúpẹ́ fẹ́ni tó ṣeré fún wa náà ká tó wá dúpẹ́ fóun. alámúyẹ sukùrù nìyẹn sá alámúyẹ sukùrù nìyẹn. ọlọ́run ni ẹ bàbá kan fún ṣóògàn ni ṣé mo kó gbogbo mọ́tò fún ọ ó mọ nǹkan tó fún ẹ ó sì lọ kọ́kọ́ bá náà òun ló lẹ́nu ọpẹ́ sọ̀dọ̀ tèmi ó ṣe lọ kọ́kọ́ bá náà òun ló lẹ́nu ọpẹ́ sọ̀dọ̀ tèmi. Ọlọ́run ní kò dúpẹ́ fún mi o kò dúpẹ́ fún mi o lẹ́ẹ̀mẹ́ta kò dúpẹ́ fún mi. ẹni tí máa ń dá ọpẹ́ fún ẹni tẹ́mi ọlọ́run gbòòrí rẹ̀ gbọ̀nàdọ́ rẹ̀ òun ló dúpẹ́ fún mi. ọ̀rẹ́ ẹni tí bá dúpẹ́ fún mi ọlọ́run dàrẹ́tì. ọ̀rẹ́ ẹni tí bá dúpẹ́ fún mi ọlọ́run dàrẹ́tì. tí ò kọ́kọ́ kí ẹni tí mo rán sí iná. kò dúpẹ́ fún mi ọlọ́run. ẹni tó ṣe oríire fún wa. ẹni tó ṣe oríire fún wa. ẹnìkan ni. ṣùgbọ́n ẹnìkan ló ń sábàbí rẹ̀. ṣùgbọ́n ẹnìkan ló ń sábàbí rẹ̀. ẹni tó ṣe oríire fún wa ẹnìkan ni. ṣùgbọ́n ẹnìkan ló ń sábàbí rẹ̀. gbogbo ẹni tí òun bá máa ronú dúpẹ́ wò ní sẹ́mi fún mọ́. inú yẹn gbọ́dọ̀ dùn kọjá kó máa ronú. orí àwọn àfáà ewu. orí àwọn àfáà kẹ́ ewu kọ́nà fáwọn ọmọ wíwì kú wì rárá o. dàrẹ́tì obi o pọ́ǹtì ni mo lọ. dàrẹ́tì bí pọ́ǹtì náà fọ́ máa lọ. ẹni tó ṣe sábà bí oore yìí. ẹni tó ṣe sábà bí oore yìí. àtẹni tó ṣe. àwọn méjì aládùúrà fún wọn bí. àwọn méjì aládùúrà fún wọn bí. látẹnu àwọn àbúrò gbàgbà àti gbogbo àwọn ọmọ kéwú. téèyàn bá yà wá lọ́sọ. téèyàn bá yà wá lọ́sọ. ó lójú sí wa. ó wa téèyàn kan bá yà lásọ ó dójú tì wá àtọmọ aráalé wa. téèyàn bá ṣeré fún wa àwa ló ṣeré fún àtọmọ aráalé wa. téèyàn bá ṣeré fún wa àwa ló ṣeré fún àtọmọ aráalé wa. aláàjì wa abana ọláṣẹ́wù. aláàjì wa abana ọláṣẹ́wù. àwọn náà ṣe. àwọn náà ṣe. abdulkarim abana ọláṣẹ́wù àwọn náà àmọ́ ta ló ní sábàbí. àmọ́ ta ló ní sábàbí alájiwa alájiwa abdulwasi alabi pasuma ọ̀gá ńlá. tóun ni ó pè wá síbi wáàsí ọdún kan màmá wọn. ọ̀wọ́n ni wọ́n pè wá síbi wáàsí ọdún kan màmá wọn. wọ́n jẹ́ kí ìdùnnú rúbu ẹ lójú àbíọ́kàn. má jẹ́ kí ìdùnnú rúbu ẹ lójú àbíọ́kàn. láti mọ pọ́ǹtì kókó ọ̀rọ̀. láti mọ pọ́ǹtì kókó ọ̀rọ̀ sìmọ́gbà iyì oníyì mọ́ra. sìmọ́gbà iyì oníyì mọ́ra. gbẹfẹ́ni tó ní. gbẹfẹ́ni tó ní iyì oníyì gbẹfẹ́ni tó ní má gbà mọ́ra. alájí alájí wàsíù alájí wàsíùmá ni wọ́n fóònù mi báyìí pé àwọn fẹ́ kí wọ́n á ṣe wáàsí níbi ọdún kan màmá àwọn. wọ́n láwọn fẹ́ kọ́ àfọwọ́ ṣe wáàsí níbi ọdún kan màmá àwọn torí ìlàfà tiwa. torí ìlàfà tiwa. àfàwà boys. àfàwà boys. àfà street. àfà street. àfà tó já. àfà tó já. bí wọ́n ṣe ń tẹ̀wọ̀n àfà lórí kí nìyẹn. ọlọ́run kí wọ́n àfà mú wa. abẹ́jọ́. kí n tó tẹ pósítà ni o. kí n tó tẹ pósítà ni o. ọmọ bẹ́ẹ̀ ráyè mọ́ rárá bẹ́ẹ̀ni tún bẹ̀rẹ̀ lọ́wọ́ bá káwọn tẹ ẹ jọ̀ọ́. mi ní fẹ́ kí n tẹ kọ́ ẹ rí wá ẹ jọ̀ọ́ bàbá. àbá náà ti dé. àbá náà lọ́wọ́n tíráàbù àmọ́ ò ní tíráàbù mọ́. àbá náà tíráàbù. àbá làwọn ń bọ̀. bàbá ẹjọ́. bàbá ẹjọ́. kí n tó tẹ pósítà ni. wọ́n mọ bó ṣe ń lọ. wọ́n mọ bó ṣe ń lọ. ó lè má ṣe ṣe mọ́. ó lè má ṣe ṣe mọ́. ṣé irú Pasuma ni wàá pé ètò ìṣe ṣe. ṣé irú Pasuma ni wàá pé ètò ìṣe ṣe. sókèrè nu ayé ni. Ṣàlájì Pasuma kẹ́nu ayé ni. lókè láyé lónìí. lókè láyé lónìí kìí ṣe nọmba two. kìí ṣe nọmba two. one lè pọ̀ o. one lè pọ̀. two náà sì lè pọ̀. one lè pọ̀ two náà sì lè pọ̀. kìí ṣe nọmba two. kìí ṣe nọmba two. nọmba one ni Pasuma. nọmba one ni Pasuma. àwọn la wá lọ bí la lọ bí ọdún kan màmá wa Khadija. ọmọ la lọ bí ọdún kan màmá wa Khadija. ni Ọlọ́run ṣe léyìí.

wa ń fẹ́ sá. ọ̀la ṣéwù fún wa ń fẹ́sà lọkọ̀ yín jẹ́. fẹ́sà lọkọ̀ jáde. àfi ká jáde tó èwo inú ọkọ̀ tó ní ọkọ̀ pọ̀ pangolo wà nú ọkọ̀ àwọn eléyìí ọkọ̀ gangan ni àwọn eléyìí ọkọ̀ gangan ni wọ́n sọ kọ́fẹ́sà létí ẹ tí ò bá yà wọ́n sọ kétí ẹ ti di. wọ́n sọ kọ́fẹ́sà létí ẹ rẹ ni ìyá ẹ̀ka bí ìyá rẹ ẹ̀wọ̀n náà ṣe lé yírí anniversary ni yẹ wo ni àwọn tó máa bàjẹ́ ni àwọn tó ni o yóò sì bẹ tí gidi gbé yẹ wo ni yẹ wo ni yẹ rẹ ni máa wá yẹ káàkiri. fẹ́ńsà ọ̀rọ̀ làṣẹ. ìjẹ́wù bàbá làgbájí. níbi ìjẹ́wù bàbá làgbájí. níbi kẹwà làgbájí. lórí àbúwájì tún lékún. orí àbúwájì tún lékún. afẹ́fẹ́ gbé kíní kan wá ní parí yẹn. ọlá ṣe fún wa fẹ́ ń sá ọlọ́láṣẹ́wù fún wa ń fẹ́ sá. níbi kéwù bàbá làgbájì. níbi kéwù bàbá làgbájì. má jẹ́ ká bàná o kájúkú. ọ̀làṣẹ́wù fún wa ń fẹ́ sá. níbi kéwù bàbá làgbájì.